sí kò kí n ṣe pé mo láì kí n máa bínú wíì sí ṣùgbọ́n àwọn èèyàn ló máa ń kọ̀ sẹ́ ìwọ́n náà imagine kò wà lórí ọkọ̀ ẹ̀ kò máa chill káwọn kan dẹ̀ máa claim best kan kẹlẹ́gbẹ̀ <laughs> sí àfi kill on that thing mo lè pààyàn mo ṣe é sí mo lè pààyàn. <laughs> àwọn tèmi kan fi pé mo ti pẹ́ jù kó jẹ́ kí ti blow pé mi ní fẹ́ jù àwọn kan tiẹ̀ ló ti ń bẹ́ jù kó lè má blow bó ṣe ń bá lọ yìí glory ti ṣẹ́ jù. ẹ̀rín wọn pa mí yóò fọ́ ni I'm coming for them mo ṣì wà lórí journey. iṣẹ́ ẹ̀ pọ̀ létí kó dàbí ti wọ́ọ̀nì tí bá lọ dé tọ́ṣe ló máa dàbí dọ́ọ̀nì. tí bá lọ go later but tèmi ti àwò wá bí wáwò wà bí ni ta ló wá ṣeré wà bí ni. sẹ́rímọ́nì gbàwó kò sí wọn coming for your ti kò sí wọn. wọ́n fọ́ mùsùlùmí àmà lórí bíìtì kan tó táwọn tèmi jẹ lórí síìtì kan. kámẹ́ tí rí báyìí òní pẹ̀lú ṣíìtì kan wọ́n lè gbá gémi parí wọn ní jìtì gan. ẹ̀rìnkì náà tó já wọn rápá láyà kò sọ́mọ náà tó lè gbé náà wojú mi. wọ́n ti múra dókun kọ́ wá fèsì mi níṣẹ́ fọwọ́ bojú ni. jiti gan bí wọn jà kọ́ wá kojú mi màsáré náà mẹ́rin ni wọ́n fọ́lójú ni. fàwọn tó kù sílẹ̀ kọ́ lè lọ rojọ́ fún wọn ní pé kábẹ́ẹ̀tì gbéná sójú ni. kẹ́yà tètè gbọ́ tí máa blow láyé yìí sẹ́ẹ̀ máa ti wèrè to ku sile ko le lo rojo fun won ni pe gbena soju ni keya tete gbo ti see ṣírí máa ti fèrè bọ̀ tí flavour adùn tèmi lọ kẹ́yà tètè kọ. kẹ́yà tètè kọ. àwọn tán nípa ni mẹ́kẹ̀ láyé àjẹkùn ìyá lọ́mọ jẹ́ dínú mẹ́ láyé ẹjọ́ mélòó láyé tẹ fi rojọ́ káyé tẹ fi lẹ́ni kìsì daniel màló láyé. ẹ̀yin malẹ̀ ráyè kẹ́ máa rojọ́ káyé kẹ́ máa mú gàrí gbàtà bísíìsì máyé tí bá gbowó tán wọ́n ní pàdé mi màrè tó bá pè mí gbà yẹn mà ní pè mí fàyín jẹjẹ kó bọ́ síta títò tẹ bá tún tèmi lọ kókó síta. olóhùn gbadé sórí sákùkọ ni wọn ẹlẹ́wẹ̀rẹ̀ jáde ẹ̀jẹ̀ kó lọ kọ síta. Ah. kábẹ́sì lọ́ba kò sẹ́ni tó jiyàn better power life kò ní pẹ́ kí tó fi hàn nítorí wetin for me wọ kíkọ́jú lábẹ́ gbọ́nà pàdíwò kò sẹ́ni tó tiyàn fucking with me ṣe tán bọ́ìlì mi ni the daughter was on leave ṣé mọ́ ìmọ̀ìlẹ̀ mi ni. ẹ̀yin ni kọ́kọ́ ni player tó wà ní géèmù yẹn fara balẹ̀ ṣé kọ́ máa lo èmi ni. wọ́n pè wọ́n ní smelo sẹ̀jẹ̀ lọ́ra pẹ́ fọ́tún nípa lè ga láyé bìfì làjẹ́ fún wọn lè kọ́ máa ṣọ̀tẹ̀ wò èmi ti dẹ́ fún mọ̀ pé máa ṣù blow lọ́jọ́ kan bìtì rẹ̀. pariwo lẹ́yìn ẹjọ́ kílẹ̀ ti fi ẹ̀fù má gbéná wojú ẹ̀kú you better be careful kó sàbí yẹn lẹ́fù tó bá bẹ́ bọ́sà jù làwọn tèmi máa ṣe fẹ́ bí wíní lẹ́fù. wọ́n ní gbọ́dọ̀ kábẹ̀sì yẹn níṣẹ́ la máa pa ìbò àtọ́tì jìnnà tẹ́lẹ̀ yẹn níṣẹ́ ló fọ́ tápá tábà pẹ́sì mi máa pa ọ́ dànù bìtì kẹta sanwó gọ́lá tó máa tapá kí ló fẹ́ fi lé mi ṣe lẹ́gbẹ́ ni àbí bọ́ọ̀tù sáré gbowó mi pápápá àmì náà ti máìkì máìkì mú ni a sáré gbaná jẹ chicken rappers jẹ jìyẹ sáré pa wọ́n jẹ ṣẹ́gẹ̀ẹ́tì fíjọ́ tí mo bẹ́ẹ̀ ti sẹ́ sáré wọnú dọ́sì tó ti gẹ́ẹ̀tì sẹ́ ìyàwó lọ́nà fọmọ tó bá lẹ́ẹ̀tì sẹ́ àfẹ́ wọlé làwọ bá ní wait to sef mo ní wait to sef ó sọ di set to sef èmi àti dọ́sí o ti pẹ́ ta ti dé I sef àná fi wait to sef ló jẹ́ kí n gbégbé sef ti bá wọlé àwọn èèyàn ṣì máa faint to sef owó lorúkọ ẹni Me mi dúró tí kò sí kankan kò sẹ́ni bá mi dúró àwọn pàdé tí mo gbójúlé pè mí lápẹ̀rẹ̀ ẹ̀ wọ́n ní pé mi ò lè gbó mi dúró tí màmá sunkún kò sẹ́ni tó I mi ẹ̀rọ the ghetto. kò ah. Send it to mi ṣe crack it. bí twenty kò sẹ́ni tó gbọ́ mi tálẹ̀tì ní kíni kò sẹ́ni tó kọ́ mi wà mo wà di tá mi mo dàbí kánú gbogbo àwọn rápá yìí pátá máa fi lánàá máa tún fọ́ọ̀gùn wánu máa gbowó mi lẹ́ni wíwẹ̀ kódà kíkí I ìwúyà yìí fi hànú ajá mi ti gbé rẹ̀ wọ̀lẹ́tọ̀lẹ̀ wọ́n mu ti I'm waiting for the stars ní shemila lọ́mù pé wà ní spellos àwọn wèrè wọ́n bùtù ògùn wọn ti wọlé bí ẹyọ lóṣù kọyọ kọ́mú tù. best yorùbá rapper sọ́mà ní kò rí bẹ́ẹ̀ ni àbí kòkó lójú best i lose my gun kí my mú tí stop me cause i'm a serial killer black and tí gan stop me. ọjà bọ́sì iṣẹ́ ọjà boss, oka kẹjá kó rí street kìlọ̀ lélẹ̀ we coming to take your mouth throne. múlẹ̀ again, shit.